ah oh yeah, ẹ lọ ṣe báyìí look at what happened in that market look at that, what happened? none of them could say ah, ah. ẹ ṣe máa sọ pé ó jí gold ṣé gold wà ń bí ni none of them could say that ah, ah. ibo ló ti ṣe reverse transaction ṣẹ́ẹ̀rì wà ní ṣẹ́yìn ọmọ yìí ṣínú ni none of them could say that because even with their age with their religion they fail to pay attention and the consequence. Hmm? the consequence will be the everlasting tí mi fẹ́ dárúkọ tó pay because they could not listen. okay so guys that is for that that one as Bọ́sẹ̀gbẹ́ kan have I made myself clear. Did you guys really understand me now? Hmm? Ṣó So anybody tó bá ní court, eh, court letter for me, please kindly bring it. You can bring it to my office. You meet my mobile police there. You can give it to them. They will receive it and sign received by me. And if you have court order, you can come and paste it. You can even print and post it under eh, under kí náà under bridge in fact you can take it to any blogs you can take it to CNN to serve me shey you understand mm-hmm. you can do anything so guys ẹgbẹ́ yẹn sẹ́gbẹ́ kan ẹgbẹ́ yẹn sẹ́gbẹ́ kan that one is for that Gistlover one p ṣé orí pé lórí burúkú ni ìwọ ọmọ Gistlover kí ló wá ṣe ní live show mi come and see Gistlover Gistlover orí ẹ̀ ti burú o bàbá wèrè lọmọ Gistlover.